how a whole fulani fulani man go just call you say dem get sheep cow wey be say dem wan sell May you start to dey come and you just carry your brother elokada man start to dey drive dey enter bush dey go no be say you wan do party or you get anything wey you wan do dem just say dem wan sell cow for you say dem get am sheep May you dey come and you start to dey go before you know now the thing come land to another thing wey be say na call na the fulani come dey call the yorubas for phone and say make dem come dem wan sell cow for them for them from there now they go just kidnap them. They go silent them inside that bush eh, any yoruba person wey be say dem just get im phone number dem go deceive am say dem wan give dem cow my pipo dis one no be be ordinary hand again because di yorubas dem need to wise my pipo dem need to open their eyes how fulani go dey use cow till dey deceive una common cow my pipo no be say dem can't see meat una for farm again una to dey call dem for phone now because of cow dem go come leave their house their family carry okada enter bush say they won't go carry cow wey be say fulani dey talk wey dem know say di fulani cow no be ordinary cow say fulani no dey joke with their cow and di fulani con call una say they get cow for grant for na make una con carry una sef come pack una sef come dey enter the bush go say na wan go carry the cow my people i don't even know where i go start from from this story my people because of cow now now im the fulani na come permit these people so my people Where we say dem shoot some some still dey hospital as i dey tok to una This una very very heartbroken something my people make a live una make una see the person wey be say di fulani payment because of cow and how oda pipo wan go save the people wey be say they constantly shoot some of them for leg and hand my people make a live una make una watch the video make una not forget to let me know what wetin una think for the comment section my people níbi wákàtí bíi méjì sẹ́yìn àbí wákàtí kan a rí ọmọdékùnrin kan tó wá tó ní tó ń sọ̀rọ̀ nípa pé òun gbé ẹ̀gbọ́n òun lọ sí pé fúlàní kan pe ẹ̀gbọ́n rẹ̀ lọ sí mọ́níyà ní akínyẹlé ní àìkún àìkún mi wípé fúlàní yẹn pe àwọn pé àwọn fẹ́ ta màálù níbi tí wọ́n ti ń lọ ọlọ́kadà ẹ̀gbọ́n rẹ̀ àti àwọn ọjẹ́ mẹ́ta lórí ọ̀kadà gbà tí wọ́n dé kára wọ́n pe fúlàní yẹn ó bọ́lẹ̀ ó ní kí wọ́n nìṣó lábà àwọn kí bàbá òun ló fẹ́ ta màálù yẹn níbi wọ́n ó sì ní èmi náà tún ti ń bọ̀ lẹ́yìn èmi náà tún ti ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ èmi tún bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ní báwọn ṣe wò àwọn bíi méje ni wọ́n ti dé sọ́dọ̀ àwọn ní káwọn bọ́ọ̀lù lórí ọ̀kadà gẹ́gẹ́ táwọn bọ́ọ̀lẹ̀ ẹ̀mí kan kàn sọ fóun wípé fóun ò sá tóun bó ṣe sá lọ nìyẹn bó ṣe ń sá lọ ó ń rí abúlé kan lọ́ọ̀kan ó sá wọnú abúlé yẹn lọ inú abúlé tó sá lọ yìí ó bá àwọn obìnrin kan bẹ̀ àwọn obìnrin tó bá ń bẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọkọ wọn pípẹ́ wo wọ́n ní fúlàní ti dáná ní àìkúnmi àbí akíkúnmi wọ́n ní fúlàní ti dáná ńbẹ o ó dáná ńbẹ kẹ̀ à ńlá wọn ọ̀dọ́ àbá ọ̀dọ́ àbá akíkúnmi bá ní à irú eléyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lábà wa wọ́n kóra wọn lọ́tún lọ́sì wọ́n pọ̀ díẹ̀ tó fi mọ́ olórí ọ̀dọ́ wọ́n bá lọ pé àá ní jẹ́ kí wọ́n lè ṣẹlẹ̀ bó lẹ́sẹ̀ á jiyàn gbé ládùúgbò wa yìí kó tó wá débi tí ọ̀kadà rẹ̀ wà ó bá ọ̀kadà rẹ̀ tó ṣiṣẹ́lẹ̀ lọ́wọ́ ibẹ̀ ló ti ń gbọ́rọ̀ òpọn àwọn bọ́ìsì bá wọnú igbó lọ àtolórí ọ̀dọ́ bí wọ́n ṣe rí i pé àwọn bọ́ìsì ń bọ̀ báyìí wọ́n ti yìnbọn fún ẹ̀gbọ́n rẹ̀ kan lẹ́sẹ̀ wọ́n yìnbọn lù wọ́n yìnbọn lù lẹ́sẹ̀ bọ́n ṣe yìnbọn lù lẹ́sẹ̀ tán tí wọ́n rí i pé àwọn bọ́ìsì dé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ń sá lọ àwọn yẹn ń tẹ̀lé wọn fẹ́ mú wọn ibẹ̀ ló ti yìnbọn mọ́ olórí ọ̀dọ́ ní ọwọ́ ìbọn yẹn ṣáà pọ̀ débi wípé wọ́n láti rọ́ọ̀sì olórí ọ̀dọ́ kúrò láti àbá kíkúnmi yẹn wọ́n gbé wọn lọ sí ọ̀dọ̀ ẹ̀jẹ̀ àti ọkùnrin yẹn tí wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ òun náà ọlọ́jọ́ ti dé wọ́n yọ ọta ìbọn lára olórí ọ̀dọ́ wọ́n yọ lóòótọ́ ṣùgbọ́n wọn lè dẹ́mi rẹ̀ sí. obìnrin tẹ́ ń wò wáyìí olórí ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ nú ọkọ̀ yìí o. olórí ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ nú ọkọ̀ yìí. ó fi hàn wá pé ọlọ́run kò ṣàánú wa ọlọ́run má jà á rógun. arákùnrin tí wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ níbo lòún wà tiẹ̀ ó sì wà lọ́dọ̀ ẹ̀gẹ́ ní tiẹ̀ àbáyé kálí. ẹ kúrò lẹ́ o orúkọ yín sà. akínkúnmi ọlágòkè. akínkúnmi ọlágòkè. akínkúnmi ọlágòkè. kì abayín gan la bá akínkúnmi o kí ló ṣẹlẹ̀ gan ó ló ṣe ṣẹlẹ̀. ẹgbẹ́ òjò àṣìlẹ̀ wọ́n wá pè mí níbi bọ́lá pé bàbá tí àwọn fúlàní bá ti ń yìnbọn wọ́n ti fi ìbọn lórí ọ̀dọ̀ wọ́n dáhùn méjì ká yìnbọn aláàtí wa gègé sàpé ọlọ́ìyàwó wọ̀ báyìí ẹja bá gbé wa lọ sí akọ́kọ́ gba fámílà lọ́dọ̀ kó gbọ́dọ̀ fídíò mọ́lẹ́yà ẹbí wa wè wọn bá gbé ọdọ́dọ̀ káàdì ẹ̀jẹ̀ wọ́n béèrè pé bóyá ó lè ní wọ́n tàbí bákan wọ́n fún wa wè àfi gbé lọ sí ilé káàdì ẹ̀jẹ̀ nígbà láti débẹ̀ wọ́n ṣe gbogbo tí wọ́n fẹ́ ṣe wọ́n yọ àtàkùn òde ara rẹ̀ kátó wí kátó kọ̀ olórí ọ̀dọ́ ti dákẹ́ bá láti kéjì ọ̀yẹ̀ta lára tiẹ̀ náà ó bẹ lórí bẹ́ẹ̀dì ń bẹ̀ àti wá wá sí àjíjì gbógbì ètí tí wà ní fojú wa nílé akíkọ̀wé bẹ̀ àtàgbègbè bẹ̀. ṣé irú ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí lágbà akíkọ̀wé? ọ̀ṣẹlẹ̀ rí ètò ọ̀kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàárọ̀ ìyá àrà olórí ọ̀dọ́ ọmọ mélòó ló ti dé báyìí. mẹ́rin àti ìyàwó àtọmọ wà lábà báyìí. tí wọ́n ti mọ̀ pé. àwọn ah, ti mọ̀ kọ́ ìyá rẹ̀ ìyá olórí ọ̀dọ́ náà bẹ́ẹ̀ bí ah. ìyá wà ní mọ́tò. ìyá rẹ̀ wà ìyá olórí ọ̀dọ́ bẹ́ẹ̀ tó mọ́tò. ẹ ní mọ́tò yẹn ni wọ́n ìyá wa. wọ́n wà nínú mọ́tò mọ́sàn-án láti máa rí ah.

ṣùgbọ́n fúlàní ẹ̀ tiẹ̀ òun wà níbẹ̀ báyìí. kí lẹ sọ. o gbọ́dọ̀ fílẹ̀ tó bá fílẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ o gbọ́dọ̀ fílẹ̀ o o ti bá yẹn o gbọ́dọ̀ fílẹ̀ o máa pa o máa pa ló tó lè wọ̀ àmọ́ wọn pa lásán àgbọ̀gbọ́n fílẹ̀ máa bọ́ sí station lọ ní o máa yé wọn. olùwà kó sọ àánú wa lórílẹ̀ tá a wà yìí olóyè ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ inú ọkọ̀ òun kọ́ ni fúlàní fúlàní gbé o òun kọ́ ni fúlàní dígbé òun kọ́ ló ń bá fúlàní jà ó dìde nídìde pé ó fẹ́ gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ nígbà tó gbọ́ nígbà tó gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí nígbà tó gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀ ẹ̀ tó fẹ́ kú nígbà tó gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ní àdúgbò òun ó láti jáde sí wọn wípé àìtí wí bí eré eléyìí bá lọ tán tó bá wá sádùúgbò kí làwọn fẹ́ máa sọ ló jáde sí wọn láì mọ̀ pé ọlọ́jọ́ ó fẹ́ ku ọlọ́jọ́ lọ́nà nù ẹ̀yin ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀yin àgbààgbà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ ìbàdàn àtàwọn akíkanjú èèyàn ọ̀rọ̀ nu o ọ̀rọ̀ nu o ibi ayé kùn sí ni o ibi ayé kùn sí nu o.